so fast. ògo ni fún ọlọ́run lókè ọ̀run mo kí yín pé ẹ kú ojúmọ́ ẹ káàbọ̀ sí ọjọ́ ìṣẹ́gun lórúkọ jésù ìṣẹ́gun ni tiyín o orin ìṣẹ́gun lẹ kọ lónìí ẹ sì fò fáyọ̀ àlá tó di ẹ̀rù sí ọlọ́kàn yẹn olúwa yí padà iṣẹ́ tí wọ́n jẹ́ fún ọ tí ò jẹ́ kó lójú oorun yẹn ọlọ́run sọ di rere pẹ̀lú àṣẹ àánú tó ti ọ̀dọ̀ jésù jáde ìdájọ́ ibi lórí ayé rẹ àánú yí dànù ìdájọ́ ibi lórí àwọn ọmọ rẹ àánú ọlọ́run yí dànù ìdájọ́ ibi lórí iṣẹ́ rẹ̀ àánú yí dànù bẹ́ẹ̀ ni yóò rí ẹ̀yin ọlọ́jọ́ bí ẹ lọ ra àánú gbà ìrànlọ́wọ́ àti ojú rere àtòkè wá lórúkọ Jésù kó jẹ́ tìyín áńgẹ́lì olóore nínú ènìyàn nínú ìrìn àjò ọdún yìí ẹ lọ pàdé wọn gbogbo ohun tẹ́ ẹ fẹ́ ṣe tẹ́ ẹ bọ́lọ̀ ń sọ ní ọdún yín yìí kó ṣeé ṣe fún yín gbogbo ohun tẹ́ ẹ fẹ́ tí ò ní pa yín lára lórúkọ Jésù Ọlọ́run máa ṣe fún yín your destiny will not be stranded ojú ò ní tì ọ̀pọ̀ ọdún lẹ́ẹ̀ ṣe láyé o àlàáfíà Ọlọ́run yóò sì máa bá yín gbé ó ti rí bẹ́ẹ̀ lórúkọ jésù kristi olúwa wa àmín àwọn ọba kìnní orí seventeen ẹsẹ̀ fourteen àwọn ọba kìnní orí kẹtàdínníogún ẹsẹ̀ ìkẹrìnlá bíbélì wípé nítorí ohun tí olúwa ọlọ́run israẹli wí ni pé ìyẹ̀fun rẹ kò ní tán nínú ìkòkò rẹ bẹ́ẹ̀ ni kólòbó òróró rẹ kò ní gbẹ títí tí olúwa yóò fi rọ òjò sórí ilẹ̀ ògo ni fọlọ́run lókè ọ̀run nínú ìyàn ńlá nínú ọ̀dá òun ni ọlọ́run rán Elijah wòlíì sí ayé obìnrin kan níbí yìí ìgbà tí Elijah máa pàdé rẹ̀ oúnjẹ ìkẹyìn ló ń jẹ the last meal ló ń prepare tí Elijah jẹ́ iṣẹ́ olúwa fún iṣẹ́ yẹn le iṣẹ́ yẹn le gan nírú àkókò báyẹn iṣẹ́ yẹn le ṣùgbọ́n ọmọbìnrin gbégbèsè ìgbàgbọ́ ogun ayé ò dẹ̀ borí rẹ̀ ó gbégbèsè ìgbàgbọ́ ìgbà tó le yẹn ọlọ́run jẹ́ kó rọ ọmọbìnrin yẹn lọ́rùn ẹ̀yẹ̀ ọlọ́run ṣe rí gbogbo ìgbà tó lọ́n bá ti ní kí o gbégbèsè tó bá lágbára every time God asks you to do a hard thing it only means that there is a big blessing coming ohun tí mo fẹ́ kẹ́ kíyèsí láàárọ̀ yìí nìyẹn ṣe rí nínú ayé yìí náà ẹ rí i pé the bigger you take your risk the bigger is the outcome bẹ́ẹ̀ so tí ọlọ́run bá ní kó gbégbèsè kan tó le sórí ìgbọràn rẹ ìgbàgbọ́ rẹ nínú ìgbésẹ̀ yẹn ń ló máa sọ ohun ńlá tí ọlọ́run máa ṣe ọkàn ẹ àwọn èèyàn tó yí ọká ọpọlọ rẹ lè sọ wípé ìwà òpó ń lọ fẹ́ wù ṣùgbọ́n tó o bá gbọ́ràn sí tó o gbégbèsè ìgbàgbọ́ ó dá mi lójú pé ògo ńlá ló máa yọrí sí sọ̀rọ̀ mi yọ láàárọ̀ yìí ntọ́lọ́mba ni kò ṣe bó ti wulẹ̀ kó lè tó ṣé ayọ̀ ńlá ló máa yọrí sí jẹ́ ń súre fún ọ láàárọ̀ yìí bó o ṣe ń lọ yẹn lónìí yìí lọ pàdé olóore nítorí o fẹ́ lọ gbà yẹn pẹ̀lú àṣẹ ọlọ́run lọ rí gbà àánú kó síwájú rẹ ojú rere kó síwájú rẹ ogun alátakò kó parẹ́ ogun olùdènà kó wó lulẹ̀ kọjọ́ òní kó jẹ́ ọjọ́ ayọ̀ fún ọ bẹ́ẹ̀ ni yóò rí àlàáfíà ní ìlú wa àlàáfíà ní orílẹ̀-èdè wa àlàáfíà nínú ayé rẹ ẹni tó bá takò lónìí lórúkọ Jésù kó di àtẹ̀mọ́lẹ̀ fún ọ kó rí bẹ́ẹ̀ kó ṣẹ bẹ́ẹ̀ lórúkọ ńlá Jésù Kristi olúwa àti olùgbàlà wa àmín èmi ni tiyín tòótọ́ Jeremiah Túnjí ọmọ Òkùnlọ́lá àlàáfíà ni fún yín ìwọ tó ṣe tán láti rẹ́rìn ayọ̀ ó yá ní nine sundays of laughter twenty twenty four. àkókò eré mi rẹ̀ ọ́. omijé ti sọ ẹlòmíì darúgbó ọ̀sán gangan ìbànújẹ́ tó gba ọkàn ẹlòmíì kò jẹ́ kó rójú ráyè ní fọkànbalẹ̀ kò ó má mikàn àkókò ẹ̀rín ayọ̀ rẹ ti dé ìwọ ṣáà ti jẹ́ ká pàdé ní nine sundays of laughter àkórí ti ọdún yìí ni the glory of God shall rise upon you ògo olúwa yóò yọ lára rẹ. sunday mẹ́sàn-án gbáko ló fi máa ń wáyé sunday august fourth twenty twenty four ni sunday àkọ́kọ́ sunday september twenty nine twenty twenty four ni nine sundays of laughter máa parí aago mẹ́wàá òwúrọ̀ ló máa máa wáyé ní gbogbo ọjọ́ sunday yìí o ní African Church Solution Camp. wọ́n wà ní Sam Ewange State lábẹ́òkúta. bàbá wa nínú Olúwa Bishop Dr Jeremiah Okunlola bàbá ire òwúrọ̀ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀yàn àmì òróró Ọlọ́run ni wọ́n máa ṣe ìránṣẹ́ ń bẹ̀. àkànṣe àdúrà yóò máa wà fún gbogbo ẹni tó ń wojú Olúwa fún ọmọ àti gbogbo ẹni tó ti tó ṣègbéyàwó all marriageable single. máa bọ̀ pẹ̀lú ìgbàgbọ́ kí wọ́n lè bá ìwọ náà fò fáyọ̀ bá ìrẹ́rìn Sundays of laughter Jésù ọba panilẹ́rìn yóò fi ẹ̀rín sí ẹnu gbogbo wa o Jésù